má ti kówó yẹn fún mi ẹ̀lú àbá ó ṣeun bàbá mi ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ibi alẹ́ ò ní pa ẹ́ ó ti bá ti ṣe ó rọ́nà gbégbà ojú ò ní tì ọ́ ojú ò ní tì ọ́ ìgbésẹ̀ rẹ̀ ò ní bára yẹnu ó ti wọ́n ní pé ibi alẹ́ pa ẹ̀rùn. ní rẹ́ni tí ò fọ́ bògo ẹ̀ mọ́lẹ̀ ògo rẹ̀ ó bùyọ lágbára ọlọ́run iṣẹ́ rẹ̀ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ wọn máa ta àtàjèrè àràjèrè gbogbo àwọn kọ́sítọ́mù rẹ̀ ni wọ́n máa wá ọ ni wọ́n máa wọ́ ọ lọ́ọ́ máa ta lọ́ọ́ máa ta àtàjèrè àràjèrè ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run ọlá àárọ̀ yẹ ọlá inú kan kọ̀ọ̀kan bó ti ń tọ́jú mi ọmọ atọ́jú ìwọ náà ní mò sí òsì onímọ̀ ọlọ́lá ìlọ́lá ọlá ọjọ́ òní ọlá àgbàdo ọlọ́run ní tuesday yìí ọlọ́run sílẹ̀ kó ayọ̀ fún ẹ yóò ṣe ìyanu inú ayé rẹ ó rí bá ti ṣe òrọ̀ náà gbégbá ojú òní tì ọ́ ìgbésẹ̀ rẹ òní báráyé nú yóò gbé ẹ lékè àwọn ọ̀tá ọ̀tá lé ọ̀tá òkú amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣẹ́nigbàǹdarò ọlọ́run ṣàgbé ẹlẹ́kẹ wọn wọ láàárọ̀ ìwọ̀n làṣàfà pẹ̀lú wọlá bẹ́tì làṣìṣù ọlá gábàṣì yànmọ́ àríwá kùdùsì ọlá láhùlá ìfọ̀ àbálẹ̀ tí ń bẹ mọ́ká ọlọ́run fi ọlá àbálẹ̀ tí ń bẹ mọ̀dínà ọlọ́run fi ọlá àbálẹ̀ tí ń bẹ ń jídà ọlọ́run fi ọlá àbálẹ̀ ọlọ́lá ìlàlá bó ti ń tọ́jú mi ọmọ atọ́jú wọn náà ọmọ atọ́jú wọn náà ọlọ́lá ìlàlá wa láàárọ̀ wọn lò ní túnde yìí àṣírí rẹ̀ ó gbò gbogbo tó àdọ́wọ́lẹ̀ rẹ̀ tó ń ṣe lọ́wọ́ ọlọ́run bọ̀ ọ gbé ọlọ́run sì kún ọ ọlọ́run bọ̀ ọ gbé ó máa ṣe ó rí owó rẹpẹtẹ tó máa fi mìtẹ́ni rẹ̀ wọ́n láàárọ̀ yìí wọ́n lásán mọ̀ méjèèjì wọ́n lánú kankan wọ́n lásàfá pẹ̀lú márùwà wọ́n lábẹ́ tìlà wala gabas wala yamma arewa kudus wala lahula ìfàbalẹ̀ tí ń maka mẹ́ka ọlọ́run fi ọlá madina tí ń bẹ mẹ́dínà ọlọ́run fi ọlá àbalẹ̀ tí ń bẹ Ati ọlọ́run fi ọlá àbalẹ̀ ọlá láhùlá àtijọ́ àti mu níwọ̀n o tó fẹ́ lọ jẹun ní jẹun tó fẹ́ wọlá láhùlá àṣírí rẹ̀ ó sì máa bò àṣírí rẹ̀ ó máa bò gbogbo ibi tó fẹ́ dé ọlọ́run mọ́ṣáájú ojú bẹ́ẹ̀ lọ gbogbo tó ń dàníyàn lọ́kàn rẹ̀ ọlọ́run bọ̀ ògbó ọkàn rẹ̀ ó sì balẹ̀ báńkì ìyáálé kan báńkì ìyáálé kan ẹ̀yin ṣètì iṣẹ́ rí iṣẹ́ alálùbáríkà ẹ máa ta wẹ̀rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ní ni wọ́n máa du ọjà rẹ̀ rà ní wọ́n máa dúrà ní ó bá mi lára mu ó bá mi lára mu wọ́n máa ra wẹ̀lẹ̀wẹ̀lẹ̀wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ pẹ̀lú owó lọ́wọ́ olùpàdé four one nine làlàhùlà wàlàkù ẹ̀tà ìlàbílà ìlìwàsí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ mọ́ká ọlọ́run fi ọlá àbálẹ̀ tí ń bẹ mọ̀dínà ọlọ́run fi ọlá àbálẹ̀ tí ń bẹ ń jídà ọlọ́run fi ọlá àbálẹ̀ ọlàlàhùlà wàlàkù wàtà ìlàbílà ìlìwàsí.